praise the lord orúkọ mi ní prophet ọ̀nàrìndé olúbọ̀dé mo kí gbogbo ojú tó ń wò mí nílé àti níbi gbogbo lórúkọ jésù olùgbàlà ojú tó fi ń wò mí kò ní fọ́ ẹ jẹ́ kí a gbàdúrà orúkọ jésù ọlọ́run ayérayé nínú àwọn ọ̀ràn ọba àwọn ọba bó o ti ń gbò mí ní ọ̀sán yìí lórúkọ ti bàbá tọmọ tẹ̀mí mọ́ àmì tó ń sin lórúkọ jésù olùgbàlà kò ní bá ọ nínú sàréè orúkọ jésù olùgbàlà lórúkọ tẹwàá tọmọtẹmọ yóò di mímọ̀ láàyè rẹ mo fẹ́ bá wa sọ̀rọ̀ nípa ahọ́n ohun tí a ń pè ní ahọ́n jẹ́ ẹ̀yà ara tó lágbára tó sì níná nú ahọ́n rèé ohun gbogbo la lè tù lójú ohun gbogbo ohun la lè lò bó ti wà ṣùgbọ́n ahọ́n ó jẹ́ ẹ̀yà ara tí èèyàn ò lè tù lójú bí ọ̀rọ̀ bá ti jáde lẹ́nu ó máa ń tóbi ju ọjọ́ orí ènìyàn àtẹni tó sọ lọ ahọ́n jẹ́ ẹ̀yà ara tó kéré jù ẹ wo ọkọ̀ tí à ń wò yẹn ọkọ̀ lè tóbi kó jẹ́ tírélà ohun tó ń tukọ̀ rẹ̀ kò ju kékeré lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni bí gbogbo ara ṣe rí ahọ́n òun ló ń tukọ̀ gbogbo ara lórúkọ Jésù olùgbàlà mo gbà ládùúgbà ahọ́n rẹ lórúkọ tó atọ́mọ tẹ̀ mọ́ kò ní ṣe kó pa ọ́ ẹ wò tẹ́ ẹ bá wo nínú ìwé bíbélì nínú ìwé Jákọ́bù orí kẹta ó torí oníkúlùkù ẹ̀dá ẹranko àti ti ẹyẹ àti ti ẹja àti ti ohun gbogbo tí ń bẹ ní òkun tí ó ní ojú tó ní emú ó ní ohun gbogbo rẹ̀ ni a fi sí ọwọ́ ìkáwọ́ ẹ̀dá ó ní ṣùgbọ́n a lè tù wọ́n lójú èèyàn lè mú ẹdìyẹ ó lè mẹran kó sì kó mọ́ fún lóúnjẹ ṣùgbọ́n ahọ́n ahọ́n jẹ́ ohun tí a kò lè tù lójú ó jẹ́ ẹ̀yà ara tó kéré jù báwo ló ṣe ń lo ahọ́n rẹ̀ ṣé kìí ṣe pé ó ń lo ahọ́n rẹ̀ lòdì sí ara rẹ̀ ẹlòmíín wà ahọ́n rẹ̀ ló fi bà ayé ara rẹ̀ jẹ́ ẹlòmíín wà ahọ́n rẹ̀ ló fi tún ayé ara rẹ̀ ṣe bí lo ahọ́n rẹ̀ bó ti ń lò ọ̀pọ̀lọpọ̀ òbí ló wà ńgbà tó bá máa tọmọ ẹ̀ bá ṣe nǹkan kékeré tí ò tó nǹkan á ṣépè fún alólórí burúkú la ọmọ yìí àwọn tó sì máa fàṣẹ sí wọn máa bá fàṣẹ sí ẹlòmíín sì wà kò sóhun tó lè ṣe láyè alólóríire ni àwọn tó fẹ́ fàṣẹ sí náà wọn á bá fàṣẹ sí lílo ahọ́n rẹ ó ṣe kókó níbi gbogbo kì í ṣe níbi àdúrà nìkan tàbí nílé ọlọ́run ó yẹ kí ahọ́n rẹ kó máa sọ̀rọ̀ ògo ọlọ́run kó máa fi ìyìn rẹ̀ hàn ohun kankan wà tí ahọ́n máa ń ṣe tó wípé kò yí padà gbogbo ènìyàn pátápátá ló máa ń ké hallelujah hallelujah ò pé méjì o kò sí yàtọ̀ ńbẹ̀ ṣùgbọ́n hallelujah tó ń ké yẹn nípasẹ̀ ahọ́n rẹ bó o bá ṣe ké sí bó o bá ṣe pariwo sí bó o bá ṣe pe ire mọ́ra rẹ sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ayé rẹ ṣe máa ṣe rere àwọn míín wà èpè náà ń ṣẹ́ fún ìdílé wọn nígbà tó bá dọjọ́ iwájú ayé àwọn ọmọ wọn ó máa bàjẹ́ torí pé ń tán fi pilẹ̀ ìdílé wọn ní èpè àwọn míín wà àdúrà ni wọ́n fi pilẹ̀ ìdílé wọn nígbà tó bá dọjọ́ alẹ́ ògo ọmọ wọn á mọ bú jáde ayé wọn á wá di ayé àwọn tí àwọn ènìyàn ń fi ògo wọn tọrọ lórúkọ Jésù olùgbà mo sì gbà ládùúà ahọ́n rẹ tó o ti ń lò sódì láyé ara rẹ lónìí ó bẹ̀rẹ̀ sí padà lò sí rere ó gbọ́ ní bí ahọ́n ti kéré tó báyìí kó o gba àwẹ̀ fún oṣù mẹ́wàá kó o gba àwẹ̀ fún ọ̀sẹ̀ méjì kò sí bó ṣe fẹ́ gba àwẹ̀ tó ìtọ́ báyìí ó máa hàn lára ahọ́n rẹ ni wọ́n fi máa sọ wípé ọ̀dà tọ́ báyìí kì í dá ahọ́n ọ̀dá iyẹ̀pẹ̀ ní kì í sí ìdá ilẹ̀ bó ti ń gbò mí ní àsìkò yìí lórúkọ Jésù ọ̀dá ògo ọ̀dá ọlá ọ̀dá ọrọ̀ ọ̀dá àlàáfíà kò ní í ọ. mo gbà ládùúà lórúkọ ti bàbá àti ní ti ọmọ àti ní ti ẹ̀mí mọ́ ibi gbogbo tó kù káàtó nínú ayé rẹ bó ti ń gbòmí tó sì ń ṣe àmì lórúkọ Jésù olùgbàlà ó ní ẹ bójú wò kẹkẹ bójú wọlẹ̀ ọ̀run rẹ yóò sì sí ní rere lórúkọ Jésù àlàáfíà Ọlọ́run kò ní fi ọ́ sílẹ̀ ìwọ tó ń mi bẹ̀rẹ̀ sí máa lo ahọ́n rẹ ní rere lónìí bẹ̀rẹ̀ sí máa fi ahọ́n rẹ súre bẹ̀rẹ̀ sí máa fi ahọ́n rẹ bẹ̀rẹ̀ sí máa fi ṣe àdúà máa fi ahọ́n rẹ ṣépè ọ̀pọ̀lọpọ̀ àwọn míì táwọn babaláwo tán bá fẹ́ ta àṣẹ tàbí àwọn oníṣègùn ahọ́n náà fi máa ń tó àṣẹ lá nígbà tá a bá tó àṣẹ láyẹn wọn á ṣẹ̀ṣẹ̀ wá kí ló dé tí wọn náà lo ahọ́n rẹ fún rere kí ló dé tó lò lórí ọmọ rẹ kí ló dé tó lò lórí ìgbésí ayé rẹ tẹlómi bá gbàdúrà títí títí títí á wá wípé ọlọ́run ò gbàdúrà wọn á máa gbàdúrà á máa sọ̀rọ̀ òdì sí ayé ara rẹ pé ó sì rí mi o gbogbo program ni mo ti wá mélòó ni ta ni ọ níwájú ọlọ́run ìwọ tó yẹ kó máa rábàbà kó máa sọ pé ipòkípò tí mo wà mo dúpẹ́ mo yìn ọ́ lórúkọ jésù olùgbàlà mo gbàdúrà tó bá lè yí padà tó bẹ̀rẹ̀ sí fi ahọ́n rẹ fọ rere láti òní lọ mo gbàdúrà wípé ayé rẹ ò ní rí bákan náà mọ́ lórúkọ jésù olùgbàlà yóò sì dára fún ọ ọkàn rẹ yóò sì balẹ̀ lórúkọ jésù olùgbàlà ó lu àlùyọ ilé iṣẹ́ yìí náà lórúkọ jésù olùgbàlà bàbá ọmọ ẹ̀mí mọ́ ọlọ́run ó mú gbòòrò bí afẹ́fẹ́ fi kẹ́ kárí ayé tí kì í sẹ́ni tí di lọ́wọ́ ògo ilé iṣẹ́ yìí àtàwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ ayé ò ní di lọ́wọ́ ọ̀rọ̀ yóò dayọ̀ yóò mú ẹ̀rí dání bẹ́ẹ̀ ni ó rí o jésù olúwa wa. thank you